بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين adáwọ́pẹ́tòpọ̀ fún ọlọ́run ọba ọba dẹ́dà ọba tí ó fẹ́ràn wa fẹ́ ìbádà rẹ̀ ó fẹ́ràn wa fẹ́ oríire ìtẹ̀lélànà ẹ̀nẹ́bì rẹ̀ ó fẹ́ràn wa fẹ́ ìmọ̀ wámà nípa ẹ̀sìn rẹ̀ àti lílo ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn rẹ̀ abẹ́ ọba náà kó so ìkẹ́ àtìkẹ́ rẹ̀ àti orí ajẹ́njẹ́tàn rẹ̀ fún aṣíwájú wa nábì wa Muhammad ọmọ Abdullah sallallahu alayhi wa alihi wa sallam gbogbo wàhálà wa láti rójú rẹ̀ tọ́lọ́hún káwẹ́ tó dé àti àlékún rẹ̀ nínú àwẹ̀ yìí náà lọ́sàn-án lóru lọ́ndàkùn mọ́sàìjà bá níbi tí ó ti dùnmọ́ wa nínú tí ó ti lérè. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول إلا لنعلم من يتبع الرسول ممن من ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم olúwa wa ń pè wá sí àkíyèsí tí àwọn aláìníláàkáyè nú ẹ̀dá ìṣesí wọn ìsọ̀rọ̀ wọn sí àná Muhammad àti àwọn sọ̀hábà nábì sallallahu alayhi wa sallam lórí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó ní í ṣe pẹ̀lú àlámà rí ẹ̀sìn èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ ńlá ńṣẹ́ tí wọ́n sì mọ̀ pé àpẹẹrẹ àmì ńláńlá ní jẹ́ fáná Muhammad sallallahu alayhi wa sallam lórí òótọ́ tó gbé lọ́wọ́ jísì ń jẹ́ ìfi ẹsẹ̀ yẹn rìn rẹ̀ ìfọkànyẹn balẹ̀ lórí ìlànà òjíṣẹ́ ńlá náà sallallahu alayhi àlàyé ti lọ lórí pé ìgbà tó jíṣẹ́ ńlá ń bẹ ní gbòòrò mọ́kà a máa kírun ṣùgbọ́n àwọn ọ̀run ti ń kí láwọn àsìkò wọ̀nyí náfìlà ni wákàtí irun márùn lọ́rùn ẹ̀yà nínú tó rìnlẹ̀ jùlọ ni pé tí máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí òfin látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala títí tó jíṣẹ́ ńlá fi ṣe é jíra kó gbòòrò mọ́kà lọ gbòòrò màdínà níbi ní mo wá kọjú sí láti máa kírun turu eléyìí gan kunu tó dùn ojúṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú Madina táàmà pàṣẹ mọ bí a sì máa kọjú sí kíbla ń bẹ̀ tí ò yé èèyàn bó láwa ṣe anábìlẹ̀ gbòòrò Madina ó wá ń kọjú sí Bethel Maqdis ilé ọlọ́run ti ń bẹ ní Palestine wọn náà nàbí kojú dabẹ̀ ti ń kírun fódìdí oṣù mẹ́rìndínlógún àbí mẹ́tàdínlógún oṣù mẹ́rìndínlógún àbí mẹ́tàdínlógún tí a máa rí gẹ́gẹ́ bí ọdún kan àtààbọ̀ àbí ọdún kan àtààbọ̀ dín oṣù kan náà bákan náà ọdún kan àti bí oṣù bíi márùn-ún lòjíṣẹ́ ọlọ́run fi ń kọjú sí Baitul Maqdis ti fi ń kírun tí ò kọjú sí kíbla tó nígbà tí ìwòye sí kíbla Mákà nìkan ló ti hàn sànàbì bó láti wá dojúkọ kíbla ní gbòòrò Madina tó dúró pé Kaaba ò sí ní gbòòrò Madina ànábì ṣe eléyìí látara ìgbìyànjú ara ẹ̀ nínú tó ń lọ́dọ̀ àwọn àfáà ó gbìyànjú eléyìí ní kìí ṣe pé ó rí wáhíù kan látọ̀dọ̀ ọlọ́run tó sọ fún pé kó máa kọjú sí Bethel Maqdis yẹn ní ojú kọ Palestine láti máa fi kírun. Allah subhanahu wa ta'ala wá sọ òfin kalẹ̀ wípé ọ̀nà kíbla makari kíbla kábàrì ibẹ̀ ló máa dojú kọ. yí bírí nínú àwọn sàhábà tí wọ́n gba ìgbà wọ́ọ̀rọ̀ náà wọ́n ní àwọn kírun fúrè lọ́wọ́ ni àwọn kan ní àwọn asiri làwọn kí lọ́wọ́ wọn ni òfin yìí bá sọ̀kalẹ̀ lórí irun yẹn kódà àwọn náà níbi tí kí rákà méjì àkọ́kọ́ tán rákà méjì ẹlẹ́ẹ̀kejì là níbi ń kí lọ́wọ́ onírọ̀ bá ń sọ ayé àyẹ̀kà lẹ́fà ànábì yìí kúrò níbi ìbùdójúkọ Bethel Maqdis yẹ Palestine ó sì yí sí ìbùdójúkọ Kaaba ní boromaka ó yí sí direction bẹ̀ àwọn sọ̀rọ̀ náà sì yí wọn ò takú àwọn náà yí kó bánabi ti yí látara ìgbàgbọ́ tí wọ́n ní sójú iṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ilé ìbá káàkiri gbogbo nílùú nílùú Madina àwọn ọ̀ṣẹ́bọ̀ àwọn ìran lárúbáwá àti àwọn Yahud ló bá ń pariwo káàkiri ìlú kí ní í ṣe àwọn mùsùlùmí náà kí ní í ṣe olórí wọn Muhammadu yìí gan kó tẹ̀ méjì ó ṣe ó kọjú sí Bethel Maqdis yan ilé ọlọ́run tí ń bẹ ní Palestine fódìdí ọdún kan lé ọdún kan ó tún wá sí tún wá tún ó tún change ibẹ̀ ó tún lo direction mi kò mẹ́ tí ó ṣe ni sẹ́sìn yìí gan sẹ́sìn gan ni báyìí ọlọ́fin wá sọ ọ̀yà yìí kalẹ̀ wípé sayakulu sufaha umina nasi ma wallahum an qiblatihim. ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم قل wa ná Muhammad sallallahu alayhi wa sallam àwọn òmùgọ̀ nínú sèwàkúrò sífàhà òmìnira nẹ́ẹ̀sì àwọn òmùgọ̀ nínú àwọn èèyàn àwọn wo ni àwọn làwọn ọ̀ṣẹ́bọ nígboro Madina lọ́jọ́ ìrìn lárúbáwá bákan náà àwọn Yahud àti àwọn nọ̀sọ́rọ́ gbogbo ni wọ́n rojú ọ léèkiri sẹ́mi pé níta bá ti fẹ́ràn kò gbọ́dọ̀ ṣàṣìṣe lójú wa tó bá ti sin nǹkan kan ṣe yàtọ̀ sí ti ń ṣe tẹ́lẹ̀ àfẹ́ràn bóyá ó ti tún padà conclude gbogbo ohun ṣe máa ń ṣe ní ẹ̀kú kan wá á ti kà àṣìṣe yẹn láwọn wá lò gẹ́gẹ́ bí ọ̀nà láti máa fi criticize tó bá gbé lọ́wọ́ man wallahu an qiblatihim allati kanu alayha irú àgbákò wo ló ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí wọ̀nyí àtàwọn àtẹnitán pè lánàá bí wọn tó fi wáyé kù níbi ìwòdójúkọ tí wọ́n wà tẹ́lẹ̀ ìwòdójúkọ náà náà ni masjid al-aqsa ilé ọlọ́run tí ń bẹ ní palestine wọ́n fi léyìí ṣe yẹ̀yẹ́ wọ́n fi ń takò islam wọ́n fi ń takò jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run wọn aránṣẹ́ sí fanabi kò lè ńlá hilmanṣirin kò wà lùmágóríbe ìwọ náà fún wọn lésì àti ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn ta ni ọlọ́run ọba ni kò yé wọn ni wọ́n lọ́ọ́ ṣe ń ṣe òfin rẹ̀ kó tó ṣe kì í fi ibèyàn kan sọ torí àǹfààní wípé ọmọ ẹ̀dá èèyàn ò lè gbọ́ ìdí yẹn ìdí òfin yẹn yé ìwọ̀n tó lọ́n bá ṣòfin yẹn tó bá ṣe fún tó bá ṣe fún yín tẹ́ bá ń tẹ̀lé ìgbọ́n lẹ́pàdà máa rí àwọn àǹfààní tí ń bẹ níbi òfin yẹn ọlọ́run ní kí yẹn kọjú sí oòrùn kó kọjú síbi tóòrùn ti ń yọ kó kọjú síbi tóòrùn ti ń wọ̀ àbí kó wọjú sí apá ayé àbápásẹ̀ ayé tá gbogbo rẹ̀ kó lillahi al-mashriqu wal bọ́lá ọba subhanahu wa ta'ala lónìí gbogbo agbègbè mẹ́rẹ̀ẹ̀rin pátá kódà kele tó ṣẹlẹ̀ kánábì tó di pé ń kọjú sí Baitul Maqdis wọ́n ní gbogbo gbàdá níbi máa ń wo sánmà tí ó máa ké kọ́ lọ́hùn pé wọ́n lọ́hùn gbé ah! ní fẹ́ máa dojúkọ báyìí kàábà ọ̀rọ̀ rẹ̀ yé mi dáadáa má kà mo ti lò sẹ̀mí àmọ́ gbà tí circumstance wa wáyé tàbí dèrò báyìí ibo là kọjú sí báyìí nìsín níbo là á kọjú sí kó tó wá dìgbà tọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó tó wá sọ àyà kalẹ̀ wípé kàábà náà ló máa kọjú sí. olófin wa nù haditha náà Muhammad sallallahu alayhi wa sallam wípé nínú mọ́ṣáláṣí Madina ààyè ibi tí anáwó sálàm ti ń ṣe kútúbà nínú mọ́ṣáláṣí ànábì ní kàábà náà ó bùdójúkọ náà ló jẹ́ ibùdójúkọ òun náà ló jẹ́ torí bẹ́ẹ̀ yẹn ó fọ́ọ̀lù sáàrin east àti west ni tó já sí pé tá a bá wo gbogbo tó kù lágbàáyé bẹ́ bá wo east yín bá wo west yín ó lè mú fọ́ọ̀lù sí káàbà àmọ́ ànábì fi ọlọ́run bá fi ẹ̀sà yìí sa mọ́ṣáláṣí ànábì lẹ́sà gbé kó lè la al-mashriqu wal-maghrib gbogbo ibi tó bá dúró sí láàrin ibùyọ oòrùn síbùwọ̀ ọ̀run gbòòrò mọ́kà nínú gbòòrò mọ̀dínú mọ́ṣáláṣí rẹ̀ déédéé kaaba náà ni mo jẹ́ fún àná mọ̀sálẹ̀ ẹ̀rí táwọn ọmọ kan máa ń tú sábà sì túrè láwọn ọmọ tẹ́sán òye yẹn bá ti wọ mọ́ṣáláṣí kan tọ́lé pé àwọn táwọn bá nu mọ́ṣáláṣí wọ́n èso ní àkídà bí wọn àkídà ká máa pa àwọn yẹn kèfèrí káàkiri ìlú tí wọn ò ti gba àwọn yẹn gbọ́ pé bóyá wọ́n jẹ́ mùsùlùmí báyìí bá wá tó tẹ́yìn kírun báyìí tẹ́kọ̀ọ́ yóò sí kébìlà wọ́n yóò wá kẹ́yìn sí kébìlà àti ń gbọ́ dáadáa àbí kò ń kọjú báyìí sápàtàn ayé àbí kò kọjú sápàtàn ayé tẹ́lá wá kírun ah, tó tẹ́lá ní gbogbo àtọ́kọ̀ níbi tá a kọjú sí nígbà tó ń kírun ọ̀tọ̀ níbi tí wọ́n kọjú sí ẹ wà níbẹ̀ ni pé kó lè láì lọ́wọ́ ṣe kó àlùmọ́ gòròbẹ̀ tó lọ́ọ̀ ti sọ pé kò sí tá a kọjú sí tá a kọjú sí gbogbo ibi náà lọ́lọ́run ọba ni èéfì tó kò sí sí nǹkan tó fàájú wípé ẹ̀yin tẹ̀ ń kírun mọ́ṣáláṣí yẹn ẹ ṣe mùsùlùmí lójú títí ẹ ẹ ṣe mùsùlùmí nù làákàyè títí ẹ àti wá lè sọ wípé ẹ kó nu mọ́ṣáláṣí òun fẹ́ kírun tó ń yẹ lókìtì yín yóò di ìṣòro yóò wá kọjú síbòmí látara ìmọ̀ kan tó ìjà sí pé àyà yìí ó ní tó fà tó fi sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́ba subhanahu wa ta'ala ti sọ òfin wípé direction kibla náà máa kọjú sí kírun béèyàn kan bá kọjú síbòmí kírun ọlọ́run àgbà lọ́wọ́ ẹ̀ torí pé náà ọmọ jẹ̀mu ti ń bẹ fún ìtìrún fi mọ́ lálàáfíà min shuruti sihhati nínú mọ́jẹ̀mú tí máa ń validate irun kíkí oníkẹ́ kọjú sí kíbla èyí tó lè mú yẹn má kọjú sí kíbla tí ó sì ní ládàá àrùn tó kí oní tó bá ṣe pé wọnà òlú kan tí ó mà kò sì rí mùsùlùmí láwọn òlú yẹn ó yá abúlé kó kan ni kò rẹ́ tó jọ mùsùlùmí ó wọ̀ lóru kò sì lè wá kíbla kò sí mẹ́tò lè bí léèrè wọ́n ní kó kí bó bá ṣe rí kí kó kírun yẹn yá àrùn mọ́gírìbì ni àbíṣẹ́ ni kó kí bó bá ṣe rí kí tílẹ̀ bá mọ́ yóò rí direction ibi tóòrùn ti jáde yóò sì rí direction ibi tóòrùn wọ̀ sí ó lè ṣe kó lè fi yẹn láti trace ibi tí kíbla bá wà. ṣùgbọ́n kí èèyàn sọ wípé bó ṣe wù mí ní ṣèkì kò sì já sí wípé necessity mi náà warrant ó rẹ̀yàn ó ti àti yígan sí kíbla gan dìnnà gan fún un bóyá lórí admission bed níbẹ̀ lọ́sítù ṣùgbọ́n náà wọ́n pa fún ńlá káyè wípé ó ṣe ń ṣe yìí náà ó dọ̀tún mọ́ sósì. So, gbogbo ibi tó bá tójú rẹ bá kọjú sí kó lè kírun kó kírun sẹ́ni wẹ̀ nínú àwọn àgbègbè mẹ́rẹ̀ẹ̀rin láti mọ gbogbo àwọn eléyìí tọrọ ọ̀rọ̀tì ni ẹlẹ́sẹ̀ tó bí ìfẹ̀lẹ̀ mahzurat àwọn necessities ni tó ṣe pé ó bá wáyé fún yàn ọlọ́run bá máa ń yáfẹ́ ẹ̀dá téèyàn sì ní ládàá iṣẹ́ ẹ̀sìn téèyàn ṣe. يهدي من يشاء إلى صراط مستقيم ọlọ́run ọba yìí òun ni ọba tí máa fi ọ̀nà àmà mẹ́rin tó bá wù ọ̀nà òdodo ọ̀nà tó tọ́rọ̀rọ̀ ọlọ́run ọba yìí ni máa ń fún yàn ní mímọ́ rẹ̀ kìí ṣe mímọ̀ ṣe ẹ̀dá ló fi jẹ́ mùsùlùmí kìí ṣe mímọ̀ ṣe ẹ̀dá ló fi jẹ́ nítorí mọ̀ sin ọlọ́run ṣùgbọ́n nínú ìfẹ́ ọlọ́run fún ọmọ ẹ̀dá èèyàn yàtọ̀ fórí ayé ajúwe ọ̀nà orí alkiyama fún un torí pé ẹ̀kọ́ ti ń bẹ níbi eléyìí ni wípé ọlọ́run fẹ́ fi ṣe àmì wò fún àwọn mùsùlùmí tí wọ́n bẹ lẹ́yìn àná Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú òfin yìí ni ìjẹ́jẹ́ tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó sọ òfin yìí kalẹ̀ ìjà ara àwọn tí wọ́n sọ pé samuel báwọn ṣe ń bẹ̀rẹ̀ ìrìn yìí báwọn ò bá kí irun yìí tán lẹ́yìn ànábì àwọn onímọ̀ ọdọ́jú kọ kíbla tí wọ́n takú torí wáhàyù dé bá ànábì ànábì yìí ni bìrí ó sì kọjú sí kíbla maka tí ń jẹ́ káàbà ó fi ibùdójú kọ bẹ́tìlì mẹ́kídìs tó dojú kọ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ńlá kọ̀kọ́ ó fi ilẹ̀ bóyá rí inú àwọn èèyàn tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ ń jọ náà tí wọ́n mọ̀ sọ wípé ah, ẹ̀ ń gbà bá kí eléyìí tán náà dábàá tó padà máa kí mi á máa dojú kọ ibi tí wáyé ń sọ̀rọ̀ nípa rẹ̀ kó tó máa jẹ́ àmì òye náà fún àwọn ọ̀tá sílẹ̀ nínú àwọn ọ̀ṣẹ́bọ nígboro Madina àtàṣẹbọ káàkiri ilẹ̀ lárúbáwá àtàwọn Yahudu àtàwọn Nasara káfílẹ̀ máa wò níwò wípé sẹ́sì náà lélẹ́yìí bí wọ́n ti rí náà lẹ́nìí náà igi láǹfààní pé ń forí kalẹ̀ lẹ́ẹ̀márùn-ún kí náà rí nínú ẹ̀ tó nígbà tó lọ́wọ́ bá ti di ọkàn wọn tí ò fún wọn lóye tí ń jẹ́ mọ́lẹ́sìn tí ó fi mọ̀ wípé ìbáàdà ńláńlá òun ni ká jọ́sìn fún ọlọ́run níbi ìgbà kírun. ẹ̀sìn ìgbẹ́ mùsùlùmí òdodo bófin ọlọ́run bá ti dé kò ní kankan míì kò ní option wa ma kana al-mu'minu wala mu'mina idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina kò lẹ́tọ̀ fún mùmíní ọkùnrin mùmíní lóbìnrin lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n bá ti ṣe òfin ẹ̀sìn bíbá ìrìn ẹ̀sìn máa ń ṣe ẹ̀sìn kó wá lóun tó ní ẹ̀ṣà àbí òun ní option kan tó tayọ ọ̀rọ̀ ọlọ́run ànábì gbọ́ ẹni bá wá ya pa ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti ṣìnà ní ọ̀nà ìṣìnà àná tó fojú hàn bákan náà nu àyà mi ọlọ́ni fala wa rabbika wọ́n fi wọ ọlọ́run ọba wa náà mọ̀ọ́mọ̀ búra la yu'minun ẹ lè di mùmínì òdodo ẹ lè mọ rò pé ti nígbàgbọ́ òótọ́ hatta yuhakkimuka fima shajara bainahum títí tí wọ́n fi gbà wọ ànábì láàyè kó máa ṣèdájọ́ láàrin àwọn láàrin wọn lórí tí wọ́n bá sì yapa nílé lórí. thumma la yajiduna fi anfusihim harajan mimma qadayta ọ̀yùsẹ́lẹ̀mù tẹ̀sílìmà ìdájọ́ tí wà náà bá wá ṣe láàrin àwọn mùsùlùmí lórí tí wọ́n ṣe fàǹfàdé lórí wọn ò wá ní rí yíní kan lẹ́mì wọn ò ní ní kórìíra kan lẹ́mì sí ìdájọ́ tí wà náà bá ṣe fún wọn wọn ò jù pàjù sẹ́lẹ̀ ní fún ọjọ́ ìdájọ́ wà nábì ìjọ tí mọ́ni bá dé irú ààyè yìí lára ẹ̀dá níjọ́ yẹn ló tó ní mọ́ni àmọ́ kọ́ni tánàmì wúre bí ẹ̀ máa ní àṣà lóhùn olúfaramọ́ àbí fẹ́ẹ́ nù tóhùn olúfaramọ́ àbí nkankan bá kan nìkan ni imani ò tí ì sí fẹ́dà àfìgbà tó bá ṣe pé níta ni ìbá ṣe lófin inú ẹ̀sìn ó di tó rọyàn lọ́rùn téèyàn ju pàjù sẹ́lẹ̀ fún ọlọ́run sọ wípé yahdi man yasha'u ila sirati mustaqim ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó bá rí máa fi ń mẹ́nà lọ sí ojú ọ̀nà tó dúró déédéé tó dúró dọ́gba. ọlọ́wọ́n وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عاقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم ọlọ́run ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ja'alnakum ummatan wasata láṣẹ ẹ̀yìn alimana Muhammad sallallahu alayhi wa sallam àṣeyìn ní ìjọ tí ń bẹ láàrin gbogbo ìjọ tí ń jó ní déédéé tó sì ní máa ṣe àṣe ètò nínú ẹ̀sìn tabawo yìí dáadáa a rí wípé nínú àlàyé títí ń lọ síwájú tẹ́lẹ̀ nínú àwọn àlàkọ́jù tafsiri wa à ń ṣàlàyé ìhì àti islam ní kí àwọn mùsùlùmí kọ sáwọn ànábì ọlọ́run tí wọ́n ti síwájú àti ìhàtà gbọ́dọ̀ kọ sí àwọn òfin ọlọ́run tí ó ti síwájú alukur'an olùkẹ́rìm a rí pé àwọn la maintain ta strike balance láàrin àwọn ìjọ tó ti lọ síwájú yehudi òun ní isa èyí tí ẹ̀ ṣe ẹni ọlọ́run rárá. wọ́tà ọlọ́run ni òun ló fà tí wọ́n fi ń sọ̀tà ànábì Isa alayhi salam àna sọ́ọ́rọ́ dé wọ́n ní Isa kú òní kójọ́ rẹ̀ ọlọ́run kúrò tún jọ ọmọ ọlọ́run Yahudi ṣe àṣetò látàrí wípé wọ́n ní ànábì Isa sọjú tó ń ti pé nù Bani Israila náà lónà ti jáde ní òfin máa káyàn la tí àwọn bá rí rọ̀ọ̀tá tí àwọn Yahudi ń bá Islam ṣe Isa gan tó ṣe pé nùbà ní sọ̀rọ̀ ìlú náà ti jáde táwọn náà sì jẹ́ ìran israelite kí ló dé tí wọ́n fi ń ṣe kéta rẹ̀ mimbabin awula tọ́lọ̀bá wa fa anabi kẹjáde tí ò jẹ́ ìran israelite dandan ni ọ̀tá ń gbọ́dọ̀ gbópa against irú ẹni yẹn sòtí yahud tó ń bá condemn anabi isa tó criticize ẹ pé ọ̀tá ọlọ́run tiẹ̀ ni pé pé àwọn yahud ń sọ wípé lẹ́nu wọn lẹ́nu wọn wọ́n ń sọ wípé Maryam tó bí Isa ó dá lẹ́bi ni torí pé àwọn ò mọ bàbá rẹ̀ ẹ̀sìn òpin ńlẹ̀ Yorùbá náà ẹni tá a bá ti mọ bàbá rẹ̀ náà ọmọ kí láà pè <laughs> ṣùgbọ́n obìnrin tó ń gbóyún rẹ̀ wá yóò mọ bàbá tí ó ní oyún rẹ̀ tó fún un lóyún rẹ̀ ṣùgbọ́n nínú ọ̀dẹ̀dẹ̀ bàbá tó fẹ́ ìyá yẹn àwọn mọ̀lẹ́bí mọ̀ sọ pé ọmọ àlè ni àmọ́ bàbá tó bí irú orin yẹn náà làwọn Yahudi náà ń kọ láti lè criticize Isa wa Maryam alayhi salam tó níbẹ̀ yẹn wọ́n ṣe àṣẹ ètò wọ́n wúwo òmùgọ̀ takhallaqu ma'ahu jafa'an wa safahan wọ́n wúwo òmùgọ̀ wọ́n wúwo alẹ́ nílẹ̀ káyì sí ànábì Isa alayhi salam gbàtí Isa fi orí ilẹ̀ ayé ilẹ̀ tọ́lọ́ ń gbé lọ sókè tí ò pẹ́ jọjọ tí kan nínú àwọn ọ̀tá rẹ̀ ló ń bẹ̀rẹ̀ ìpèpè rẹ̀ ìyẹn Paul tó bẹ̀sìn rẹ̀ jẹ́ àwọn àtẹ̀wọ̀ sọ wípé isa ọ̀rọ̀ pé ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run nìkan kọ́ kódà òun gangan lọ́lọ́run tí bá ti sọ̀rọ̀ yẹn fún wa ń bí nígbà tí kan nínú wọn sọ fún mi wípé Jesus Christ was not a prophet and wasn't a messenger he is hundred percent human being and hundred percent God. Ah, mo ní èèmọ̀ bọ́ọ̀rọ̀ jákujàku lélẹ́yìí bóòlù yẹn ń gbọ́ léyìí báyìí ṣé eléyìí náà wà comprehensive báyìí ó ní ṣé mo believe nínú reincarnation ah, àbíkú ìyẹn sàbíkú yorùbá gbàgbọ́ sàbíkú wá ní isa ni ó ní ẹ̀mí kinní kan ló kó sára rẹ̀ ẹ̀mí kinní kan ẹ̀mí kinní nísà ń ṣàlàyé concept yẹn kò lè yé wọ́n gan tó ń ṣàlàyé rẹ̀ pé tó yé ẹni tó ń ṣàlàyé fún torí kò ṣe gbọ́ yé àwọn tó yìn ní kinní àyìnbóró àwa mùsùlùmí la strike balance lórí Isa lórí Musa gbogbo wọn la nufarriqu bayna ahadin min rusuli gbogbo wọn lẹni Ọlọ́run gbogbo wọn lòjíṣẹ́ Ọlọ́run kò sí ànábì Ọlọ́run bá kan láyé tó jẹ́ ọ̀tá Ọlọ́run Ọlọ́run sì rí ọ̀tá rẹ̀ kẹ́kọ̀ọ́ sí ní ànábì ẹni tọ́lọ́run bá fẹ́ràn jù lórí ilẹ̀ ayé náà ni mo ṣe lánàbì ẹni tọ́lọ́run bá fẹ́ràn jù láàrin àwọn èèyàn náà ní í ṣe lójíṣẹ́ àfún wọn níwọ̀ wọn àtàwọn lábùkù a sì yìn wọn láyìn ìgboro kò sójíṣẹ́ ọlọ́run ọba kan tí ń sọmọ ọlọ́run kò sí òjíṣẹ́ ọlọ́run ọba kan tí ń ṣe gbákejì ọlọ́run kódà Muhammad ọmọ Abdullah sallallahu alayhi wa sallam ọlọ́run ni máa sọ fún àwa mùsùlùmí àti gbogbo aráyé wípé qul kuntu bid'an min ar wala adiri ma yuf'alu bi wala bikum in attabi'u illa ma yuha ilayya in ana illa nadhirun mubin ni wọ́n sọ fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn èmi ò jẹni tó kọ́kọ́ jẹ́ ẹni tí ó pilẹ̀ nǹkan kan tuntun láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn kan ti ń lọ síwájú mi wọ́n ti lọ síwájú mi náà àwọn òjíṣẹ́ ọlọ́run táwọn náà pariwo tí mo pariwo yìí pé ká sin lọ́run lọ́kàn so èyí mú nǹkan tuntun wá láàrin gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ní tí Ibrahim mú wá tí mú wá tí Musa mú wá tí Isa mú wá òun lèmi náà preach àmọ́dé wàlà ádìrí máa yóò fọ àlùbí wàlà àbíkùn kí ni tọ́lọ́ ó fi dá mi tí ó fi mi dá lára kí ni tí ó fi mi ṣe lójú alkiyama kí ni tí ó fẹ̀yìn náà ṣe kò wọ́n sí mi o. in attabi'u illa ma yuha ilay ẹnu pé tí wọ́n fi ránṣẹ́ sí mi nínú wáhì lèmi ànábì ń tẹ̀lé inú suratul A'raf. قل لا أملك لنفسي نفعا ولا ضرا ìwọ ànábì sàlàyé fún àwọn èèyàn wípé mi Muhammad ìní kápá kí n sàǹfààní kan fúri ara mi àbí kí n kó ìnira kan bára mi illa man sha Allah àyàfi tí ọlọ́run ọba mi tó bá fẹ́ walau kuntu a'lamul ghaib tó bá sì kí mo jẹ́ tí mo mọ̀ mọ́ kọ̀ọ̀kan ní lastakthartu minal khayri èmi ní ìbá lórí jù bàmá sẹ́ni tí ìbá tó mi tíba lọ́lá tó mi tíba níkò tó mi tíba bímọ tó mi tíba níyàwó tó mi tíba lọ́rọ̀ tó mi kódà yìí ò ní kẹ́kọ́ wà máa ma sẹ́niyàn so aburú kan ìbá ti mọ̀ sí mi láyé aburú kan ìbá ti mọ̀ sí mi láyé ó níyàwó àwọn tó kú wọ́n kú ní àwọn ìyàwó rẹ̀ ó bímọ àwọn tó kú wọ́n kú ní ọmọ rẹ̀ ó ní bàbá bàbá rẹ̀ kú kó tó délé ayé ìyá rẹ̀ rí bí ìyá náà tún kú ó ní bàbá bàbá ó kú lójú rẹ̀ ó bàbá àbúrò bàbá ó rẹ̀ so èwo náà máa sọ pé jésòrò ayé gan tí ò fẹ́ kan ànábì ebi pa tẹ́bi ó pa ànábì débi wípé yóò máa so òkúta mọ́kùn yóò de òkúta mọ́kùn pé kò fi lè mọ́ ṣubú níbi tẹ́bi máa ń parí ńgbà mi yàrá iṣẹ́ àánú odidi oṣù mẹ́ta ńgbà mi wọn ní rú iná iná pa dáná báyìí láàrú ànábì làbí lànábì mọ̀ ọ́ bùn àwọn jẹ so ni wọ́n tó ṣe wípé wọ́n máa sọ ìṣòro tó ṣe ẹ̀ kò sí yẹn kan rí àmọ́ làgbọ̀ yẹ ẹ̀sìn ni o bọ́lọ̀ bá fẹ́ràn ẹ̀dá yóò mọ̀ mí gbàgbọ́ rẹ̀ wò èyí wọn bẹ̀rẹ̀ ọ̀kọ́ lóun kó mìíràn dúró ni. lóṣù kú yíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àyìn láyìn boro bá a sì gbọdọ̀ yin àwọn ànábì tí wọ́n ti síwájú náà ní àyìn boro àfọ̀n lẹ́tọ̀ọ́ wọn bí tọ́lọ́n bá gbé wọn kà lọ́dọ̀ ara rẹ̀ á fi wọ́n síbẹ̀ ìyẹn jẹ́ ẹni tí àwa lùmọ̀ ànábì fi ń bẹ láàrin gbogbo àwọn ànábì tó kù tọ́lọ̀ mi sọ pé wa dhalika ja'alnakum ummatan wasata gbogbo ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ nínú ẹ̀sìn àárín gbogbo ní ti ń jẹ́ mùsùlùmí wa káwọ àwọn màláíkà ọlọ́run àwọn Yahud tó gbígbà tí wọ́n ti kẹ́fín wípé Jibril òun náà ni wọ́n á fún ànábì alayhi salatu wassalam ní wáyù wọ́n sì dìklíà rẹ̀ pẹ́ nímí àwọn ni ọlọ́run fi sọnù suratul baqara qul man kana aduwwan li jibrila fa innahu nazzalahu ala qalbika bi idhnillahi musaddiqan lima bayna yadayhi wa hudan wa bushra lil mu'minin malaku jibril ọ̀tá gidi làwọn yahudi mu ọ̀tá ló bá jẹ́ ọ̀tá ó yàtọ̀ lẹ́nu fi iṣẹ́ náà tó ní kó fún tí wọ́n á fún ọmọ lárúbáwá yìí bẹ́ẹ̀ sì ni ẹ wo àwọn kan nínú àwọn Christians àwọn Catholic ẹ wò pò tí wọ́n fi mọ́lákù jìbìrìlù sí ipò wọn náà fi sí ipò ẹni tó ní agbára kan tó lè ṣe ni àbọ̀nà kan ń pè lẹ́yìn mímọ́ Holy Spirit wọn ò lè mọ́ da ọkọ rẹ̀ ó da ọkọ ẹ̀mí mímọ́ ó da ọkọ bàbá ó da ọkọ Jésù tí ń sọmọ́ so wọ́n tún fún holy spirit yẹn mother wọ́n tún sọ pé kinní kan mother of mary àbúrò náà máa ń pè ẹ rí i pé àwọn náà tún yin jibril wọ́n tún yin ní àyìnbóró ṣùgbọ́n náà àkídà àwa mùsùlùmí allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó bá wù nínú àwọn ẹ̀dá èèyàn yóò ṣàlẹ́sẹ̀ kó jẹ́ òjíṣẹ́ ẹni tó bá sì wù nínú àwọn màláíkà náà yóò ṣàlẹ́sẹ̀ kó jẹ́ òjíṣẹ́ láàrin màláíkà so ọlọ́run sa Jibril láṣẹ kó máa jẹ́ òjíṣẹ́ láàrin àwọn màláíkà ni kì í ṣe kó dọ́jọ́ lọ́hùn kò sí páàtì kan lára ọlọ́run tọ́lọ́run fi sára Jibril tó fi wá dàbí ọlọ́run àárín gbogbo làwọn mùsùlùmí wà. wa kadhalika ja'alnakum ummatan wasata ó fi di wípé à ń bá wọn olórí lò ìgbàgbọ́ àwọn mùsùlùmí ni pé ẹ̀ tako olórí àwọn tó bá sì jẹ́ olùmọ̀ wa tí wọ́n jẹ́ àwọn àfa wa kán wọ́ olórí lọlé láti lọ bó lórí sọ̀rọ̀ ni kìlí kẹ́ máa re olórí tétété lórí mímbàrí àbí kẹ́ máa láàyè lórí rédíò àárín gbogbo ní àìsàn pé kó lórí sáà máa lọ káyé ẹ̀ bàjẹ́ ẹ̀yìn àwọn kan tí wọ́n ní gboyà tí wọ́n ní kíyà tí wọ́n lọ ojú èmi tó kù sí fún inú ilé ẹ̀sìn bọ̀dọ̀ tó máa wáyìn wọn láyìn boro àbí àná ìsìláàmù ní ẹsẹ̀ fún wọn kọ́lọ́n kó tún wọn ṣe kó tọ́ wọn sọ́nà bá ṣe máa rí nìyẹn gbogbo àwọn tí bá rọ̀ mọ́rọ̀ gbàgbọ́ wa ní ìsìláàmù وكذلك جعلناكم أمة وسطا amọ́rọ̀ amọ́rọ̀ amúrùbùnà àṣìwá níbi ìjẹni báyìí tí ń pè wọn ò ní sùn mọ́ lóru wọn ò ní sùn mọ́ ìyàwó mọ́ gbogbo ọ̀sán wọn àwẹ̀ ní kùránì kan lọ́sàn-án kùránì kan lóru nígbà pé yẹn fẹ́ máa ṣe àṣejù anábì ṣe kí ni anábì kọ́ bẹ̀ ó kọ́ bẹ̀rù iṣẹ́ yẹn lára ẹ̀ ó ṣàlàyé fún mọ́ṣáṣejù nínú ẹ̀sìn àwọn mẹ́ta kan jókè ní àná náà tí wọ́n bá ànábì sọ́lám nílé tí wọn ò bá ànábì tí wọ́n bá àwọn ìyàwó ànábì tí wọ́n bi àwọn ìyàwó ànábì léèrè pé ẹ dákun bóòlù ànábì gan ṣèjọ́sìn lóru táwọn ìyàwó ànábì wá ṣàlàyé pé bóòlù ànábì bá ànábì ṣe máa ṣèjọ́sìn rè bó ṣe ń kírun lóru rè táwọn àwọn òní wò wípé ah, báyìí pé níta ànábì ń ṣe lóru náà nìyí náà ó ti kéré jù nù jọ́sìn ni ọlọ́run ti forí jìn òun náà àmáwa èmi fada lòun yà bí broda sì ni ìkànnì tó ní pé òun ò níyàwó àmọ́ ò ní jẹun mọ́lọ́sàn tètè òun mọ̀ gbawẹ́ ní ìkànnì ọ̀rọ̀ àwẹ̀ kí tòun ọ̀rọ̀ ká mọ̀ sùn obìnrin kí tòun àmọ́ ó gbọ́ orú òun náfìlà yẹn yàn ni òun ò mọ̀ yan náfìlà ní sáà tilẹ̀ yìí mọ́ nígbàtà nàbí darí dé anábì ni mo gbọ́ pé ẹ̀yin báyìí báyìí náà lẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí báyìí wọ́n ní ẹ̀ anabi ní atazawwaju nisa mo láwọn obìnrin nínú ilé tèmi o wà á rùkù mo sì ń sùn mo sì ń ṣe náfìlà lóru wa man rakiba an sunnati falaysa minni ẹni bá wá gúnrí kò bí lànà mi ànábì kì í sára àjọ mi ẹ di pé gbogbo àwọn factors tó lè lead to extremism nínú Islam ànábì ti ṣe kíni ó ti uproot ẹ ó ti wú ó ti wú gbogbo rẹ̀ àárín gbùngbùn láwàá anabi tí wọ́n ajó yíwa wípé kèsè kó tó wá sùn gẹ̀lẹ̀ tẹ̀ àwọn yìí mẹ́sìn lé ti wà kó wá ló rọ̀ títí bí ẹ̀sìn gbogbo tó jọ̀rọ̀ yẹn ẹ̀sìn ò fojú tó mọ́ gbogbo àwọn ewu ẹ̀sìn olókàkún tó ń ṣe tó fi ń sàṣà ṣe àṣàkàtì ẹ̀ ń bẹ́ńtà lẹ́nì àni tó bá ti ní tawhid gbogbo tó ń pa kó ń parọ́ yẹn kò sábúrú o bá ti ní tawhid tó ṣẹbọ mọ́ o bá máa parọ́ o bá máa ṣe zina o bá máa jalè o bá máa jákun mọ̀lẹ́bí o bá máa ṣe gbájú ẹ̀ o bá máa sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́yìn a ní kò sí wàhálà wàhálà ń bẹ o ní nígbà pé kò sí wàhálà wàhálà wà torí pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ajá sí pé ẹ̀ṣẹ̀ tó bá yàtọ̀ sẹ́bọ̀ nì lábẹ́ fífi Ọlọ́run ló fi forí jìn tí ò bá fẹ́ ó tọ́ná wò lórí zina tó ń ṣe tó bá tún bá ó jẹ́ ìyà lórí olè tó ń jà tó bá tún bá tó bá kú lórí ẹ̀ gbogbo àwọn àpálápàlá tó kù tí ń bọ ọmọlúwàbí yẹn jẹ́ tó tún lè tako pípé ìgbàgbọ́ farqun bayna sihhatil iman wa kamalihi pípé ìgbàgbọ́ àbílílá láàfin àgbàgbọ́ ẹbọ ó máa ń balílá láàfin àgbàgbọ́ jẹ́ nìyẹn yẹn. هذا يناقض صحة الإيمان مطلقا gbẹdọ wa ló jẹ mùmíní ntójú bọlé ngọgbẹ awo nìkan ní sèmi gbalẹ ìṣúra ni n fi kọrùn ikọ ìyẹn nu ti mú a ó mú a rẹ kúrò ní islam jìsì pé ìmọ̀nìkan ò sẹ́kù mọ́ ìmọ̀nì tó yẹ ó sẹ́kù sára rẹ̀ náà ló gbé kọ́ sára olóńdè tó gbé kọ́ sára àwọn kan tí ń ṣèbà wọn. àmọ́ ìmọ̀nì ń bẹ ọlá máa fà á wọn dàbí pé ẹ̀jẹ̀ nu mọ̀lẹ́bí àwọn ni àwọn ò lè mọ àwọn èròbìnrin sọjú nù torí òun ṣàkíyèsí pé gbogbo àwọn náà àwọn fẹ́ràn obìnrin nù ra wọn <laughs> ọ̀rọ̀ burúkú lẹ́nu tó ń tẹ̀rí ẹ̀yin nìkan ọlọ́run dá ìjókòrò obìnrin mọ́nú ra yín onígbọ́dọ̀ yàrá báwọn gan níyàwó ju mẹ́rin lọ so owó lòun sì tì ní pé mẹ́rin tó ẹ̀ ń tó tì ní pé mẹ́rin àwọn àlè tí wọ́n bẹ́ẹ̀ ń tàbí nǹkan bó ló sọ̀rọ̀ wọn sí kúkú ní pé mẹ́rin kò sinmi ẹ ṣé mo wá ti rí rẹ̀ di kèfèrí ó ṣe kèfèrí àmọ́ ìgbàgbọ́ rẹ̀ ò ṣe kí ni kò pé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà lọ́mùtí àfìgò tilẹ̀ ọlọ́mọdé ṣàánú ẹnìkan sọ fún mi níjọ́ kan ní ó dàbí pé ntọ́lọ̀ fi ní ká mọ̀ máa mutí ni pé ní máa ń pààyàn torí ó ní àáfàá kan sọ àdìsí kan pé gbogbo tó bá ti ń lè pààyàn ànábì ní ká mọ̀ mọ́ ó ní tẹ̀yìn bá wá mutí bọ̀ wá pààyàn ńkọ́ wọn ní òní náà ni gbogbo tó bá ṣe pé ó lè pààyàn kódà bí ò bá pa ọ́ ó ti di haram torí ọjọ́ tí ó pa ọ́ sí òmà ó ní wẹ̀ nítorí pé òun ní tòun ó lóun máa ń mu ọtí responsibly ni lọ́nà wo ó ní òun èyí yó torí òun mọ bóun sì máa ń mu òun èyí yó tòun gbóyún wọn mu sí gọ́tà ó láwọn tálíkà náà máa mu ọtí já sí gọ́tà àwọn tálíkà nìyẹn wọn tí wọn ò fi làákàyè mu ọtí ó sì ń sọ̀rọ̀ gbígba pé ọ̀rọ̀ omi mímu àbí ọ̀rọ̀ seven up bẹ́ẹ̀ sì ní lóòótọ́ ẹnì yí èyí o àmọ́ táyà fi mọ̀ pé ó mutí kò parí ju primary school lọ ìbò tí ó mọ jáde ní ẹnu rẹ̀ ẹ̀rọ ọlọ́run báyàn táyà fi mọ̀ fúnra ni pé ah sẹ́gbọ̀dá yìí ṣé kò ti ṣé kò ti lálejò báyìí táyà fi mọ̀ fúnra nìyẹn tí ó gbé tí ò bá mutí kò lè sògbó ìṣẹ́jú márùn kọ́lá kò lè sògbó ìṣẹ́jú méjì gan yóò ní lára àti sọ àmẹ́jọ́ mutí tán àwọn èbó cabbage cabbage cabbage cabbage ìgbà inú mo wá rántí àwọn ìṣẹ̀lẹ̀ kan wọn ah bàtà ń bẹ nílùú wa ń gbà náà wọn ní láwọn kan tí èdèdè rántí tí ò bá mutí wọn ní èèwọ̀ náà nínú Islam èèwọ̀ ni irú tó bá wá rí bẹ́ẹ̀ tó wá ní ẹni tó wà wọ náà ni tó bá mutí kú tó bá wọ Ọlọ́run ó lè jẹ́ tọ́ náà wò kódà bó o bá ṣẹ bọ̀ wá sì wọn ọlọ́run ó lè yááfì rẹ ṣùgbọ́n àmì ìwé lọ́lọ́run ó ṣe gan àmà ṣàmọ́ mẹ́tọ́ lọ́run ó ṣe lórí ẹ̀ kákú jìnà sí gbogbo rẹ̀ ẹni tí ń mú ẹni tí ń pọn distillers àwọn tí wọ́n ń ṣe ọtí ọlọ́kadà tí ń gbé ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tà gbogbo wọn ti wọ gàwọn wájú ọlọ́run kódà àdìsí kẹ́ńbẹ́ nu sùnánù mọ́mù Tirmidhi rahimahullah tánàbí ni tébù tí wọ́n ń kọtí lé lórí sẹ́ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó léwu gan-an wọ́n sá tọ́ ọtí sórí àga orí tébù wọn ọtí ló wá di nǹkan wòsàn lọ́dọ̀ àwọn aláìmọ̀kan nù mùsùlùmí lẹ́nìí pé kò sí ní tó ṣe é wòsàn ni nǹkan ṣe ò sùn gbọ́dọ̀ jìnnà sí i. ìwà láàrin gbogbo àwọn mùsùlùmí láàrin gbogbo àwọn ìjọ tó kù tá a gbọdọ̀ ṣe àṣejù tá a gbọdọ̀ ṣe àṣe ètò ìtẹ̀kùnù ṣùhàdà àìlẹ̀ nẹ́ẹ̀sì kẹ́lì bá jẹ́ ẹlẹ́rìí fọlọ́hún lórí àwọn èèyàn lójú alkiyama ni àwọn aláàmọ ń jẹ́ ẹlẹ́rìí fún gbogbo àwọn ìjọ tó kù tí wọ́n síwájú wa láwàjọ àná Muhammad sallallahu alayhi wa sallam. ويوم نبعث في كل أمة شهيدا وجئنا بك على هؤلاء شهيدا inú sórọ̀tù An-Nahl wọ́n ló jẹ́ alkiyama oníjẹ́rìí kọ̀ọ̀kan láàrin àwọn ìjọ kọ̀ọ̀kan tí wọ́n ti lọ á fà jáde oníjẹ̀rí kọ̀ọ̀kan yẹn náà ni àwọn ànábì tọ́lọ̀ rán sí ìjọ kọ̀ọ̀kan ẹ máa wá jẹ́ ìrírí àwọn ìjọ yín so jíṣẹ́ àbò jíṣẹ́ mo jíṣẹ́ ó àbò jíṣẹ́ ó jíṣẹ́ torí tẹ̀ fi tẹ̀lé ọlọ́run wa ni wajina bika ala haulai shahida ìwọ ànábì láwọn àpè kó wá jẹ́ ẹlẹ́rìí fún gbogbo àwọn ànábì ọlọ́run tó ti kù tí wọ́n ṣáájú rẹ̀ àtàwọn ọjọ́ gbogbo àwọn ànábì ọlọ́run tó kù wọ́n tò lẹ́yìn ànábì ni sallallahu alayhi wa sallam máa jẹ́rìí lé wọn lórí bẹ́ẹ̀ náà làwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́mọlẹ́yìn rẹ̀ tòótọ́ tí n tánu mú wá nú ẹ̀sìn òórùn nú tó sì mọ́ fọ́ lórí ìtẹ̀kùnù ṣùhàdáà ala nas wàyẹ̀kùnà rasúlù alaykum ṣahida òjíṣẹ́ lọ́n tọ́lọ̀ wá rán sí yín tó jẹ́ ọ̀gá yín ó mọ̀ wá jẹ́ ẹlẹ́rìí lórí gbogbo ẹ̀dá yẹn lápapọ̀ eléyìí túmọ̀ sí pé alimana Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bá sí wọn ní ìjọ kan tí ò ní ṣìnà láéláé la yajtami'una ala ad-dalala alimana Muhammad sallallahu alayhi wa sallam wọn ò ní ṣìnà láéláé láàrin bàtà bá ń rí àwọn àjọ tó kù tí wọ́n bá ń ṣìnà àwọn gan mọ̀ pé ń ṣìnà sábà pé yídòyìndò ayé nìjẹ́kẹ̀ lómi kú kó wọnú Islam kẹ́nu wọn sọ fún mi níjọ́ kan láwọn ń bẹ nínú ilé ìjọsìn àwọn wọ́n wá ń ṣe wàásù wípé kíkẹ̀ tí wọ́n kan Jésù má gbélébù ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ kó ẹ̀ṣẹ̀ àwọn lọ ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ó ti fi pa ẹ̀ṣẹ̀ àwọn rẹ́ lè wá ń sọ fún ẹni tó dúró sẹ́gbẹ́ tó jùkú sẹ́gbẹ́ òun nínú ilé ìjọsìn àwọn wípé má tẹ̀lé ní tí pásítọ̀ àwọn sọ o wọ́n ta àwọn ni o tọ́wọ́n náà lẹ́yìn náà kò dónú bẹ̀rẹ̀ náà kò sì wọnú islam kò dó déédéé lọ́dọ̀ wọn kò sì gba islam tó làkàyè máa ń dààmú rẹ̀ bákan báyìí <laughs> ọlọ́run sọ fún kejì wípé nígbà wọn sọ wọn gbàgbọ́ o nígbà wọn sọ pé jésù pé ẹ̀jẹ̀ rẹ̀ ti kẹ́sà àwọn lọ kí wọn fi ní káwọn mọ́sá gbèrè ó yẹ kí fún àwọn lẹ́ni káwọn kan máa ṣe sì náà bó ṣe wu àwọn káwọn máa dẹ́sẹ̀ ń bò ṣe wípé fresh blood jésù tí wọ́n tí wọ́n tí wọ́n dé lábẹ́ ẹ̀gún kẹ̀kẹ́ ó ti kọ́sà àwọn lọ so ọmọ ọlọ́run làwọn jẹ́ àwọn òlẹ́sẹ̀ lọ́rùn mọ́ ó yẹ káwọn free láti máa ṣe tó wà wọn wọ́n tún wá sọ pé káwọn ọmọ ṣe fàǹságà pé agbèrè ò dá má tẹ̀lé ti sọ o tó àwọn tán nílà káyọ̀ inú wọn gan mọ̀ wípé àwọn wà astray àwọn ò sí lójú ẹ̀nà kò sí ànúnú Islam kò sí lè sí láyéláyé torí pé bí wọ́n kan bá ti ń gbé ànú kan bọ̀ wá báyìí àwọn kan sì mọ̀ rí lẹ́yìn rẹ̀ tí wọ́n mọ̀ wá ànú ló fẹ́ gbé wọlé mọ́ gbé wọlé tí bá a sọ̀kan fúnra wa tí gbogbo kó wa náà ọ̀pọ̀lọpọ̀ náà ló ṣe súnmọ́ kí wọ́n gbọ́ kí olórí ìjọ máa sọ fáwọn ọmọ ìjọ wípé ìwọ nínú tá a rí fún wọn ni wípé ká dáná sun wọn látàyè kó tó kú ìdọ̀lálà ò lè sínú Islam inú tọ́lọ́run fi sọ àlùmọ́ ànábì ni ara àwọn tọ́lọ́run ó bùn nímọ̀ àti àgbọ́yẹ̀sìn àti ìkìyà tí wọ́n sàlẹ̀ fáwọn èèyàn pé ara wọ́n ti fẹ́ mú àánú wọnú Islam ẹ̀ mọ́tẹ̀lé wọn o kò sí ummatu nabi alayhi salatu wa salam maasumatu nil khata maasuma wọn mọ ìjọ náà sì ń wọlé ó sì lọ ra petro nígbà pé fíìmù àwọn ilé ìlà jẹ́ fíìmù gan náà ó yẹ kí sì da petro sílẹ̀ ẹni kò ní kankan tí ó ṣe oníkóra kò ní dùn kò ní ro má dáná sun ẹni ẹlẹ́ni bá ń ké àwọn ará church tó lọ pe ọkọ rẹ̀ pé ìyàwó rẹ̀ wọ́n ń dáná sun lọ́wọ́ láàyè wọ́n dàbí bá ti kú gan náà kí ni ìbá ṣe ní sọ pé wọ́n bá ti lè dáná sun bẹ́ẹ̀ paradíṣe ó mọ̀ ń jẹ́ ti tiẹ̀ lọ́dọ̀ bàbá inú ẹ̀sìn tí wọ́n ló ti lè wáyé kò lè wáyé nù sílẹ̀ kódà gbogbo ẹ̀yin tí wọ́n ti tokùnbọ̀ lọ́rùn nínú àwọn Súfí náà ẹ̀yin náà ẹ ṣe làákàyè ẹ ṣe làákàyè wọ́n tokùnbọ̀ yín lọ́rùn ni nígbà téèyàn bá ní kó mú ìyàwó rẹ wá fẹ́ pọ̀ wòlíì sí la wọ́n bá ìyàwó rẹ sùn wọ́n pé wọ́n náà gọ̀ díẹ̀ Islam sì fẹ́ kéèyàn gọ̀ dé bẹ́ẹ̀ ló fi ní kéèyàn wá mọ̀ torí tó jẹ́ káwọn tó ń gọ̀ ni pé wọ́n wá mọ̀ nípa ẹ̀sìn wọn wọ́lọ́ọ̀hì tó bá yẹ pé wọ́n wá mọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni ìbá ti kú òun ẹ̀sìn yẹn wọ́n wá mọ̀ tí wọ́n bá ti sọ fún wọn náà wọ́n gbàgbọ́ nínú Islam ó wá mọ̀ ni. òjíṣẹ́ ọlọ́run alayhi salatu wassalam ó rán àwọn sọ̀hábà ń ṣẹ́ ó sì fi àwọn sàábà yìí nígbà pé wọ́n wu ìwà kan tó fẹ́ bí olórí wọn nú inú bá bí ó ní ìtàkùbù ẹkú sẹ̀pá igi náà jọ ẹkú náà wọn kò náà tán ẹ fi náà sí ẹ ọgbọ́n yẹn wọ bẹ̀. Ah. èèmọ̀ ká wọnú náà àwọn kan náà bá dìde torí pé táwọn ẹ̀mí sọ ni wípé ẹni tí ń bá ilé yàn ní àmẹ́rù sí ẹ̀yìn tó kù ẹni bá ti tẹ̀lé ó tẹ̀lé mi ọlọ́run ó tẹ̀lé mi ànábì ẹni bá sì tẹ̀lé mi ànábì ó tẹ̀lé ọlọ́run ẹni bá yapa aláṣẹ mi ó yapa èmi ànábì ẹni bá yapa èmi ànábì ó yapa ọlọ́run àwọn kan náà dìde nígbà tí àmì rà ànábì ni a kó wọnú náà báyìí nìsín ó láàṣẹ àwọn kan náà wá o àgbà fànàbì ni torí ká mọ́ lè wọ náà àfẹ́ wọ náà láfi gbà fún un òṣèlú wa jásí gbígbà tó wá gbà fún láti máa wọ náà kò tún wá ní dìgbà tá a bá kú tán látàyè ara o <laughs> títí tìbínú tiẹ̀ fi lọlẹ̀ tí ò fi sọ nǹkan kan mọ́ kò sẹ́ni tó wọ náà nígbà wọn délé wọn lọ bá ànábì báyìí báyìí ló ṣẹlẹ̀ ànábì ní ẹ sọ fáwọn tọ̀hún làwòdákọ̀lùhà lámà ẹ̀kọ́rọ̀jù minha abadan tó bá di pé lóòótọ́ wọn lọ tẹ̀lé dogmatically táwọn náà kónú náà wọn ò bá ti mọ̀ jáde nínú mọ̀ láyéláyé wọn bá ti ṣe gbé sínú náà ni. so nínú Islam èyí kan ṣe pé ẹ máa ṣe ẹ máa ṣe àwọn náà ń ṣe là níbi ọ̀rọ̀ gbàgbọ́ ibẹ̀hún n'ógoyin èrè ẹ̀ ni ọlọ́run yọ kan ni ń ríran ó ń sọ̀rọ̀ nítòwú ní í ṣe ń bẹ̀lú àláràṣí rẹ̀ kìí kó ẹ̀ẹ́dàkùn sars bóòlù ọlọ́run ṣe ń sọ̀rọ̀ náà bóòlù ẹranko ń sọ̀rọ̀ ṣàlàyé kò yí ọ ní bábìnrin àwòlà títóbi lọ́lọ́run olè wọn ṣe ń sọ̀rọ̀ ìṣà àmọ́ láwọn nǹkan míì tó kú yàtọ̀ fún tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbàgbọ́ àbí nàkírù àti múnkẹ́rù nínú nínú sàárè kí wọ́n ní ìwọ ẹgbẹ́ sàárè kan ṣùgbọ́n ẹ̀rí yẹn kankan ń bẹ. gbogbo àwọn ní tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìọ́kàn báyìí à ń gbà bọ́ bẹ́ẹ̀ ni láì má wádìí ń pa rẹ̀ tó gbójú wọn náà bá sùn ó sàn ń jàmàlà lójú oorun tó rámọ̀là ń wò lólu ayé olú amẹ́ríkà ó sì náà ló sùn sí olú amẹ́ríkà ó gbàbẹ̀ lọ múra ó kú òmúra ó tún lọ sí àbújá ó sì sùn sórí bẹ́ẹ̀dì náà ní gbòòrò sí i lójú oorun ngbòòrò tayo ni ah ah ah aláìmọ̀ da púpọ̀ o ó sì tọ́ gbogbo ayé káàkiri láàrin wákàtí kan tó gbà yìí ń gbọ́ ògbàgbọ́ yẹn ó sì wá ní gba ẹsẹ̀ nínú sàárè gbọ́ ojú oorun kan náà lẹ́jọ́ wà orí pé pé méje pé mẹ́ta ẹ̀yìn mẹ́ta lẹ́jọ́ sùn papọ̀ ìwọ ńlá là wọ́n ń ṣe ìyà lójú oorun èyí lálà òun jẹ̀gbádùn tọ̀hún lálà níbẹ̀ inú odò ibi kan náà lẹ́wà nígbà tí wọ́jí ó ní ah wọ́n dì mí lójú oorun tí wọ́n ta mí kán báyìí gbogbo ìyàrá wọn kan ṣe ìṣírí wọn <laughs> ìyà yìí pọ̀ nítorí wàá ké sí wọn kí wọ́n sàánú mi ó ti wàá gbọ́ kò tẹ̀ gbà mí lọ nítorí à èmi jẹ́ mọ̀lára lójú oorun ni. ó dáa náà abáléèyàn ní làákàyè ó mú lọ́pọlọ so làákàyè ń sáà máa rí ni ẹ lè pe ọpọlọ ọpọlọ èèyàn máa ń lọ́pọlọ síbi ẹran máa ń lọ́pọlọ tàbá pẹran léyà tá a fọ orí ẹ̀ síbà ń rọpọlọ ó dáa làákàyè àtọgbọ́n táwọn ọgbọ́n lágbájá gbọ́n lágbájá làákàyè sẹ́ẹ̀ rí ni nígbà yìí rí ó dáa ọ̀rọ̀ táwọn sọ gan sáà ń rí báyìí a máa sì mọ̀ pọ́rọ̀ ń jáde àwọn èèyàn sì ń gbọ́ so wọ́n lè lẹ́ẹ̀fẹ̀ mẹ́fà ló àlàáàlà ẹni tó bá ti yàtọ̀ sí eléyìí ọ̀rọ̀ níyàwó dé ní abímọ ní ọ̀rọ̀ ọ̀run ní ọ̀rọ̀ owó ní àbí àfáà léèrè ẹni á ṣe báyìí ẹ dákun sẹ́ẹ̀dì wà fún ẹni ọlọ́run ní amárìnrìn báyìí ẹ dákun sí alẹ́ rẹ́rìí fún àbèrè torí pé alimana Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ sọ́yìn tí ń jẹ́ ànà àtàṣìṣe àṣírí tó jásí pé múyàn kù nínú ẹ̀sìn. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم ọlọ́run ní ibùdójúkọ tó wà tẹ́lẹ̀ ìmọ̀ kọjú sí Bethel Maqdis tó wà nábì ń kọjú sí tẹ́lẹ̀ ká tó wá pa ọ́ láṣẹ pé kó máa kọjú sí Kaaba kò sí nǹkan tí ń túmọ̀ sí kò sí tó bàtà fi ṣe òfin yẹn ju wípé ká fi lè mọ ẹni tí ń tẹ̀lé ànábì nítòótọ́ illa li na'lama man yattabi'u ar-rusul. sàǹpájì sọ yìí náà síwájú pé rational tó behind wípé ànábì fi ọdún kan oṣù mẹ́fà oṣù márùn-ún ó fi kọjú sí Baitul Maqdis ń bẹ lórí òun fúri lọ́wọ́ ni àbí asiri lọ́wọ́ ọlọ́run pa aláṣẹ pé mo kọjú sí Kaaba ọlọ́run fẹ́ fi tú àṣírí àwọn tí ń bẹ lẹ́yìn ànábì ni ṣé lóòótọ́ ni wọ́n dúró tì àbí àǹfẹ̀nú náà jọmọ lẹ́yìn ànábì. abala eléyìí gbogbo bí ta bá ti rí wáyà tó bá jọba nínú Qur'an illa lè ná àlàmà aw lè yẹ àlàmà lọ aw yẹ àlàmà nà lọ ní suratul Ankabut ọlọ́run bá ti nímọ̀ síwájú o ntí máa ń túmọ̀ ní wípé kọ́lọ́n lè ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ yẹn sáwọn èèyàn ìsìn bẹ̀dì ní iná àdéhùn látọ̀dọ̀ ọlọ́run sunna sunna ń sunna ń sunna ń sunna ni mí ìṣòro kékeré kan wà á dé wọn náà òun ò gbàgbé òun ò gbàgbé ilé ilé wo ló gbàgbé ilé ti bo ọmọ ẹ̀bọ wá kó o ṣe ṣòkòtò òsì máa ń wọ́lẹ̀ rùgbọ́n sì ń bẹ láàgbà ara o àmàrà àdánwò illa lina'lama man yattabi'u rasul tálẹ̀ tó ń tẹ̀lé ànábì ní tòótọ́ ní tọkàntọkàn sàǹpà sọ pé bìrì làwọn sọ̀hábà yí lẹ́yìn ànábì táwọn náà sì dojúkọ bí ànábì dojúkọ kódà ń gbà wọ́n kírun tán masjidu Quba náà fi ń pe masalasi yẹn ní masjidu kébìlàtẹ́yìn àwọn náà níbi tí wọ́n kọjú sí tẹ́lẹ̀ lára àwọn sọ́ọ́bà tí wọ́n kírun lẹ́yìn ànábì nígbà tí ó fi yẹn sọ̀kalẹ̀ tó ń wá ń lọlé tó kọjá lára wọn ni wọ́n sọ fáwọn tán lórí ìrú pé ah, ẹ̀yin ẹ sì ń kọjú sí Bethel Mekdis òfin ti sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wáyé ti sọ̀kalẹ̀ pé ká kọjú sí àwọn èèyàn náà immediately náà wọ́n sì kọjú sí kíbla mùsùlùmí tó ní ńkọ́ bó làwa rí gba àwọn excuses kan tí ó wà reasonable ẹ ẹ àṣà gbogbo àwọn kankan tí ò ṣe ní ìmọ̀ mú wa bó o làdó àwọn ẹni iwájú òṣèlú ní mọ̀ gbàjú ti wá lọ torí bọ́lá ọba ti ń pè wọ́n sí nǹkan kan báyìí wọ́n náà dọ́lọ́ ọba lónìí. ya qawmana ajibu da'iya Allahi wa aminu bihi àwọn èèyàn fi gbígbà fọlọ́ ọba wọn falẹ̀ torí pé yàkínú ń bẹ nínú gbàgbọ́ wọn eléyìí lóore ọlọ́run fi pa láṣẹ rẹ̀ a sì dá òtí pé lóore wọ́n tẹ̀lé ni kọ́ ọ̀bá fẹ́ múnira kọ̀ọ̀kan lọ́wọ́ fún wọn wọ́n tẹ̀lé wọ́n pé nira tí ó mú lọ́wọ́ yẹn kìí sì nira lẹ́gbẹ̀ẹ́ ìnira tàlìkìyàmà àmọ́ wa ọlọ́kùtẹ̀ sànù ti wá ní mẹ́lòmí bá mú àwọn ọ̀rọ̀ míì wá báyìí náà ẹ lọ níyàwó torí ọlọ́run gbogbo gbà ẹ̀ mọ̀ Google gbogbo ẹ̀ mọ̀ WhatsApp ẹ̀ wọ́s down ẹ̀ wọ́s off pẹ̀sẹ̀ ẹ lọ níwáyàwó ẹ̀ ẹ̀ òun wáṣẹ́ náà òun wáṣẹ́ bóun bá ní kò níyàwó ní ìsìn kí níyàwó máa jẹ ọpẹ́ ní fọlọ́hún ó yẹ kẹ́ níṣẹ́ lọ́wọ́ lóòótọ́ ẹ má wàá gọ́gùn mọ́ ẹ sinmi gbogbo wọn ẹ pa wọ́n tì bí ẹ bá níṣẹ́ lọ́wọ́ tó wó dé ẹ padà sórí nẹ́ẹ̀tì ńgbà náà ẹ ó ní àáfà kò wá kò dùn ṣe ìyẹn gbọ́dọ̀ dúró lásán ìyẹn òde ìyẹn nìkan ló dá dúró gẹ́sẹ̀ tó máa dáná fún ọnú ló kọ wípé ò tí ì ríṣẹ́ lára ń tà ń sọ nìyẹn ó sì kéré jù nínú ẹ̀rí tẹ́lómi máa mú wa ẹlòmíì tẹ́lómi bá sọ̀rọ̀ míì báyìí tí ò lè jẹ́ kó tẹ̀ láṣẹ ọlọ́run yóò bá yẹn lẹ́rù kódà yẹ mú kan wá mi tí ì kọ́lé ìsì tí ì ra mọ́tò ìtì ì ralẹ̀ síbi kan kò ní tí àyè hajj bá yọ fún yẹn kí yẹn mọ́ lọ torí àti yẹn kan tó sọ rí ó nígbà tóun ti lówó lọ́wọ́ tóun sì ti kọ́lé tán wá ní wọ́n bóun ní hajj ní ìsìn ó ní ṣé òun tún wá délé mi rẹ́ǹtì ló máa gbé ara pé àlófin ọlọ́run tẹ̀lé náà ni ṣé o kọ́lé kó tó lọ kírun ṣé nílẹ̀ ló ń gbé nígbà tí ṣubú yìí tó tó lọ kí o sọ pé nígbà tó bá kọ́lé kó tó lọ kírun kó tó nígbà tó mọ kírun o sọ nígbà tó bá kọ́lé kó tó mọ gbàwé Ramadan ilé mi rẹ́ǹtì mo gbé ìwọ ọlọ́run o ní ti ilé mọ gbàwé Ramadan báyìí ṣùgbọ́n yọ̀ọ́ bá ti lè kọ́lé mọ gbàwé Ramadan àìnígbàgbọ́ nípa òfin ẹ̀sìn ọlọ́run ọba ni. illa lina'lama man yattabi'u ar-rasula mimman yanqalibu ala aqibaihi ọlọ́run ní afẹ́ fi ṣe àfihàn afẹ́ fi tú àṣírí àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn ànábì àwọn kan náà ń tẹ̀lé ànábì tó ṣe pé wọn ò tẹ̀lé tinútinú wọn ò tẹ̀lé tọkàntọkàn àṣírí wọn ò lè tú síta fáwọn èèyàn àwọn tó bá sì dúró ti àná Muhammad sallallahu alayhi wa sallam àṣírí tiwọn náà yóò fi lè tú sáwọn èèyàn torí pé àwọn munafiqun wọn ò sí lójú ayé ànábì ní gbòòrò mọ́kà gbogbo ọdún mẹ́tàlá àkọ́tà ànábì ló ń gbòòrò mọ́kà ìtí ń jẹ́ ní fák islam ò mọ́ títí tá ànábì ṣe jẹ́ láti mọ́kà lọ sí madina nífà kó sì bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn yahudi ni má bàa rí nǹkan kan sí sí islam yìí a sì sọ àgbà islam a sì ní àníyàn kẹfìrí sínú a fi mọ́ fi dàá ní mùsùlùmí rú náà ní bẹ́ẹ̀ dèní iná ṣé wọ́n sọ̀rọ̀ dáàmà ni humula aduwu fahdharuhum qatalahumullah anna yufakun èmi ò mọ̀ kí gbogbo mùsùlùmí nílùú kan kẹ́ni wọ́n papọ̀ lórí kankan àtọ́nbídí àwọn àtọ́nsúnà wọn àti ọkùnrin àtọ́bìnrin pé nǹkan yìí ẹ̀tọ́ wa nínú ìlú àwọn alẹ́ mùsùlùmí kò tún wá sọ pé ẹ tẹ́ bá lè fẹ́ gbà kan ṣé àwọn àwọn tó kù náà ṣé ti ní irú ẹ̀ kí ló kàn wá pẹ̀lú àwọn tó kú àwọn wo làwọn tó kú ọ̀hún tóun ṣé wọ́n ló mọ ẹja fẹ́ tọ́ wọn ni àwọn tọ̀ wọn láwọn kinní kan ṣé wọ́n ló mọ ẹja fẹ́ tọ́ wọn ni wọn ní tàbá fẹ́ ṣe ẹja ro tàwọn tó kù náà ọ̀hún tó dájọ́ nílùú ni ah, kí ló kàn ọ́ káwọn yẹn náà jáde kẹ́gbẹ́gbẹ́ tiwọn ara nífàkì nìyẹn ewu ló ń ṣe gan àmọ́ ewu ló ń ṣe gan ṣé mùsùlùmí ni ọ́ ni àbí àwọn tọ̀hún sọyún fún yẹn lára pé á ṣé àbọ̀ sẹ́kù kúfùrù ń bẹ lẹ́mìí di tiẹ̀ ni àbágbọ́ àìgbọ́ kan yín náà ni tẹ́gbọ́ ìgbọ́ kan yín náà ni kí ẹ ti lọ wá mọ́ o tóró léwu gan. ó léwu èyàn ní sympathy fún wọn lórí ẹ̀tọ́ èèyàn èyàn lè ní sympathy fún wọn láti mọ jàǹbá wọn a nǹkan yìí gbogbo wa la jọ ní ńgbà táwọn ò ti ní amọ́gbẹ̀tọ́ tiwa kò yẹ ká fi ẹ̀tọ́ tiwọn ká fi dùn wọn yìí wọ́n hada wà áyínú la adala. àdáàlà àmọ́ wọ́n bo wọ́n ti gba tiwọn wọ́n tún wá fẹ́ gba titi yín ẹnìkan wá ní ẹ sẹ̀ǹkó ìjà yìí níta máa ń jà sẹ̀ǹkó ìjà ìsìn ni wọ́n pè èwo làwọn jà sójà tribalism wọ́n jà so ìjàlú làwọn jà ìjàsí náà kí wọ́n jà ni kọ́ ẹ̀bùn òpè ń jìhà rí jihadi náà ní jẹ́ nínú túmọ̀ rẹ̀ ìmọ̀ ní òdodo dáa wàlẹ̀yàlẹ̀mẹ́nà lọ́hùn lẹ́bí iná sọ́dọ̀kú wàlẹ̀yàlẹ̀mẹ́nà kẹ́ẹ̀dìbì àwọn òpùrọ̀ mùsùlùmí pọ̀ láàrin àwọn mùsùlùmí ga ó dàbí tó pọ̀ dé ọ̀rọ̀ sòro sọ létí àwọn mùsùlùmí mi tẹ́ láti jọ sọ tán báyìí yóò sì gbé nílọ̀gbé báwọn tọ̀ ni èwo ló ń ṣe gan bó ló ń fi sí àṣàyàn kan ní bolo èwo ní ta ló ń jà fún èwo ta ló ń jà fún gan eré wọn ò sì nífẹ̀ẹ́ burú láyé tí wọn láyé ká máa dọ́ra àti wọn lẹ̀ láàrin yín ó pẹnu tí wọn mọ́ ni. gbogbo eléyìí náà ti ń bẹ látọjú ayé àná ọ̀sálàm à ń fojú kàṣà bẹ́ẹ̀ sìn láti máa fi bà jẹ́ àbí mùsùlùmí náà ni wá lóòótọ́ àlàníyàn kèfèrí àmọ́ látara ìmọ̀ kan àbí ìfẹ́ inú ìmú wa pa ìsìlámù lára gbogbo eléyìí ó yẹ kí mùsùlùmí jìnnà sí i. وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم أبقتو كان جملة لي الله وإن كانت لكبيرة إلا على الذين هدى الله bó tẹ̀ já sí wípé nǹkan ni ó wúwo fáwọn èèyàn láti ṣe àfẹnutọ́lọ́wọ́n bá bá ṣe tọ́lọ́ ní lákẹ́bí ọ̀rọ̀ tán ọlọ́run gbé wá nígbè wá mu'annas ṣé ìdojúkọ ìyíbìrí kò ní kébìlà Bethel Mekdis lọ sí ilé ọlọ́run Kaaba sọ ọlọ́run bá rí fàásì ni àbí gangan ọlọ́run bá rí fàásì èwo nínú méjèèjì. Hmm? mùtábà èwo ní jẹ́ mùtábà. kátẹ̀lé àná Muhammad sallallahu alayhi wa sallam èmi tọ́lọ̀ bá ti paláṣẹ ẹ̀sìn nǹkan báyìí ó tẹ̀yàn lọ́rùn o kò tẹ̀yàn lọ́rùn o kí ẹ̀ máa ṣe wọ́n ní òun tó ṣòro ṣe tọ́lọ̀ ń sọ pé wà iná ha wà in kánat lákẹ̀bí ọ̀rọ̀ tán ilẹ̀ alẹ́lẹ́dí na hada Allah ọ̀rọ̀ kan nìyẹn ó tún lọ́rọ̀ míì naam torí pọ̀lọpọ̀ àwọn afáàmì máa ń lọ nílọ wípé àsọ̀lá àtúnyọ̀ ọlọ́run bá rí fáàsì àwọn afáà tí wọ́n sọ pé ìrun lọ́lọ́run bá rí fàásì ọ̀rọ̀ wọn fẹ́ẹ́ dọ́gba ju àwọn afáà tí wọ́n sọ wípé yíyípo yẹn lọ́lọ́run bá rí fàásì lọ àbírú mùtàbà tẹ̀yìn sọ yìí lọ́lọ́run bá rí fàásì lọ torí pé kọ́ńtẹ́kìtì ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ̀bọ̀ ọ̀rọ̀ nípa àrùn ni ntọ́lọ́run ṣàlàyé rẹ̀ bọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ nípa ìrun kíkí dẹ́gbò là ń dojú kọ وإن كانت لكبيرة إلا على الذين هدى الله ló fi wá nínú àwọn àdìsí míì tí àlẹ́ mọ̀sálà mi sọ wípé gbogbo òun tá a máa ń kì í inú méjì kan ń bẹ tó wúwo fún mùnàfìkì láti kí inú àṣírí àti irun sọ́bọ̀ anábì ní lára àwọn àrùn tí wọ́n ní mùnàfìkì láàánú wọn èlé èké kódà ń bẹ lára tí àwọn sọ́ọ́bà fi máa ń dá mùnàfìkì mọ̀ láàrin ara wọn wọn á jáde wá kírun sóbọ̀ àfikọ́ lọ́n kó sànù wá ní tí ìbá ṣe pé rọmùdọ́n tó tún wá yé inú kíkí lẹ́mìí àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí èyí kírun wọn ò rọ̀ṣù lọ́la kò sí kán mọ́ rì látọjọ́ ẹni ó ti kírun mọ́ wọn ò rì lọ́la ọ̀la láṣẹ ọ̀túnla lákírun láṣẹ̀túnla wẹ̀ báyìí sì dọ̀la wọn báyìí wọ́n rí wọn ò rí báyìí kò kírun mọ́ nìyẹn yóò dàgbére mọ́ṣáláṣí mọ́ṣáláṣí tó bá tún dẹ̀ mí ìbá máa ń bẹ láyé a tún máa ṣọ̀rẹ́ àbáwọn mùmí ní òdodo wa in kanat laka bi'ratan illa 'ala alladhina hada Allahu torí pé Ọlọ́run bá ti fún wọn ní hidaya àfi tó bá rẹ̀ wọ́n ní rírẹ̀ tí wọ́n mọ̀ tí ń ṣe wọ́n mọ́ ni òfin ní kírun tó bá rẹ̀ wọ́n ní rírẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n ṣe mọ́ ni òfin ní kírun bó ti wọ́n lé tó wọ́n wà rùn kí wọ́n jẹ́ pé ẹni bá ń sọ wípé ìrun ṣòro kí fi khislatin min khisal an-nifaq ìwà kan náà wà mùnàfíkì ń bẹ lára rẹ̀ nìyẹn kò sí ìdáyà ọlọ́run ọba fún un torí pé sọlọ́n lódùn sìn ni àbẹ́sù lódùn tẹ̀lé lágbèsínú làákàyè èwo ló sọ̀rọ̀ sínú méjèèjì jù èsù sọ̀rọ̀ tẹ̀lé èsù sọ̀rọ̀ tẹ̀lé tó ti pé kò ní ní àtibọ̀tán pẹ̀lú èèyàn ẹni máa ń tẹ̀lé sòní láti bọ̀tán ṣùgbọ́n sọ̀rọ̀ tẹ̀lé a àti dọ́mọ èsù ó sọ̀rọ̀ ìdọ́mọ èsù ó sọ̀rọ̀ jẹ́ àwọn tí wọ́n máa ń dẹ́gbẹ́ awo nì tẹ́ bá mọ irú èèyàn tí wọ́n máa ń hanra wọn nǹkan náà àwọn ọmọ wa àbúrò wa kan náà àdúgbò ìjọ kìnìún àná nǹkan kan wọn láwọn lọ skul kan náà bá lọ kó sẹ́gbẹ́ àwọn ogun lókùnkùn náà bá láwọn tó ń nà wọ́n àlùbami ni wọ́n lù wọ́n lálùbami àwọn ilé ìwòsàn ló gbà wọ́n dó ìgbà tó wá wálé tí wọ́n á ń tọ́jú ara rẹ̀ mú wá lọ kì àmì kò sáà ti pé ìyẹn náà sáà níbo ló wá sí i kí ló tẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní àwọn ń jà ní ọ̀rọ̀ ṣe sọ láwọn ń jà ní gbogbo ẹ̀yin wá lé báyìí fún gbogbo ẹ̀jẹ̀ nǹkan kan ìjàwó lẹ̀ ń jà tí gbogbo ẹ̀yin wá gbàgbọ́ sáyẹn láàké sáyẹn lọ́bẹ sáyẹn ní kinní báyìí kò rẹ́sì mo ní tọ́ sàṣà pẹ̀lẹ́ pé ibi tó lọ́hùn onídìgé yẹn ní sùúrù má ṣe bí gbà pé ọmọ èèyàn ńlá ni ọ́ káwọn ẹni lámọ́ fi títóbi wọn hàn ọ́ wọ́n àgbà àwọn ẹni lánàá fi títóbi wọn hàn ọ́ báyìí wọ́n dẹ́rù bà ọ́ ní o dákun. kó tó padà máa sọ fáwọn ẹlòmíì tí ó lè sọ fún mi wípé a àti dára wọn rọrùn wọ́n ṣe ìyà fún àwọn ẹlòmíì dákúnú àwọn ni àti jọmọ lẹ́yìn èṣù ó ṣòro ẹ náà ń gbọ́ gbogbo irú àwọn ìtàn tá a máa ń gbọ́ káàkiri àbá ìṣẹ̀lẹ̀ míì ó fẹ́ ṣe nìkan ó lo ìyàwó ó fẹ́ ṣe kíní kan ó lo ọmọ ó fẹ́ ṣe kíní kan ó lo ara ẹ̀ kò sí tọ́lọ́ ní kó fóun jù gbàgbọ́ lọ tí ìgbà ṣe pé Islam ọlọ́run padà pọ́n mùsùlùmí lé apadà ní khilafa islamiyya tí jihadi tọ́lọ́n bá dé gbogbo ìlò omi ara ìlò ẹ̀jẹ̀ ara láyé tásìkò táwa yìí lónìí kò fẹ́ẹ̀ ní í ṣe pẹ̀lú ọkọ̀ àtàdá àti ìbọn ìmọ̀ ìsọ̀rọ̀ lásìkò táwa yìí nìsín àsìkò míì ń padà bọ̀ wá tàkọ́kọ́ ní ó padà wáyé fáwọn mùsùlùmí bá ń bẹ lórí ilẹ̀ ayé ń jọ́nà torí pé àwọn ó dojú rẹ̀ kọ́ yín àwọn tá Ìsìlámù ó dojú rẹ̀ kọ́ yín bá a sì fẹ́ bá a fẹ́ gbà bá a fẹ́ gbà wọ́n múra rẹ̀ kalẹ̀ jọkíjọba yìí àwọn máa pa àwọn mùsùlùmí ni lẹ́yìn pé wọ́n ti pé wọ́n ti kọ́kọ́ pa wá lọ́pọlọ wọ́n ti kú orí wa eh, eh, who is that Muhammad who is that Muhammad who is that Muhammad Muhammed ni Musa Muhammed mùsùlùmí Musa Muhammed wọ́n ti kọ́ bayọ̀ ọpọlọ jẹ́ nígbà tó bá padà wá yá ogun physical combat gángan àwọn àkàrà àkàrà òyìnbó ti gbókúdé òràn ìwọ́n tó ń sọ pé ẹ padà sọ́dọ̀ àwọn bàbá yín ẹ padà sọ́dọ̀ àwọn bàbá yín pé kìíní kan jihadi àná ayé ìgbà náà ayé ìsìn <laughs> ayé ege forty seven èyí kó máa sọ pé ńgbà náà kìíní kan mẹ́kàlí kan bẹ́ẹ̀ ń bì kan kìíní kan eh, kìíní kan àtàjẹ̀nú àti nẹ́kàdá tí wọ́n tó lu àjẹ̀nú ni wọ́n fi bọ́ǹbù gbé kúò <laughs> kọ́lọ̀ kó sànú agbára àgbàgbọ́dà kọ́kọ́ kó tó kàn gbé tí wọ́n ń sọ̀hún ìgbàgbọ́ náà ti wá bàjẹ́ yìí wọ́n ti bàjẹ́ lára gbogbo wa yẹ́nyẹ́ tẹ̀tọ́ lọ́ọ́ má sànú. àwọn ọmọ kan tí wọn ò gbẹ́sìn yìí tán dà lóru ní Afghanistan yẹn lágbára wọn jihadist ní last administration sínú George Bush ó arrest àwọn kan nù wọn ó wá wò pé ah ìmọ̀lẹ̀ yìí ti le jù àmọ́ òun pa yín yányán sáyé ni nígbà tó ráwọn kan kó nù wọn ẹ̀yìn yín pa yín sáyé ni ẹ̀ sì ní wúlò fún Islam mọ́ ẹ̀ ní kú sọ̀rùn àmọ́ ẹ̀ ní wúlò fẹ́ sí wọn olùwà camp wọn sínú ọ́ọ̀lù kan ọkùnrin gbogbo wọn ó wá ní ká máa dáná fún wọn ká máa jẹun wọn wá sí kíní kan bíi kí wọ́n ti ń pè kíní yìí projector ńláńlá wọn ni kama insert blue film fún wọn kama wò kama wò blue film láwọn géńdé ọlọ́run ní géńdé ọlọ́run ńgbà wọn wò tara wọn lelelele yíyí wọn padà ń bára wọn sùn homosexual ń ṣẹlẹ̀ ó ní àwọn ti àwọn ti àchífù lára yín kó gbogbo pé àwọn waste bullet àwọn ni pé àwọn ṣẹ̀ tún eléyìí náà ti tó ká ìgbàgbọ́ yìí náà la fẹ́ bàjẹ́ kí ló kù ntàgbà kò bá fi ṣẹlẹ̀ sẹ́ni tó pera ní jihadist débi wípé wọ́n bára wọn láti papọ̀ lọ́kùnrin àtọkùnrin kí ló kù sára wọn gbàgbọ́ mọ́. awo àwòye náà lé ní bó o lajú báyìí wòwò ni bó o lajú ọkùnrin ó tú wòwò obìnrin ó tú wòwò mùsùlùmí ó tu ẹ̀yìn ṣe mùsùlùmí ó tu nínú àwẹ̀ yìí kódà èrò ò bá wọn míì nínú ìlú tí wọ́n wà náà mùsùlùmí náà ìwàkuwà yìí náà ni nínú àwẹ̀ tá a ti mọ ní àwọn àsìkò kan kọjá rí tá a pé nínú àwẹ̀ yìí ọlọ́run ti ẹ̀ ṣeun àwọn mùsùlùmí ò tẹ̀ tún máa múra díẹ̀ díẹ̀ wọ́n tún múra dáa kò ka àwọn ìlú bòmíì kò kàn wọ́n wọ̀kúwọ̀ yìí náà ọlọ́run sọ pé wa ma kana Allahu liyudi'a imanakum ọlọ́run ò ṣetán láyé láti ra láti ra ẹni tí ń jẹ́ gbàgbọ́ yín láre bíbá tẹ̀ ṣe pé àwọn àgàlọ́ ń bá sọ tó ṣe pé lórí ọdún kan àti oṣù mẹ́fà tí wọ́n fi kọjú sí Bethel Makris tó fi pé kí máa kọjú sí kíbla Mẹ́kà wá dé àwọn tó kù tí wọ́n ń bẹ láyé nu wọ́n jọ̀nà wọn sọ wípé wà nábì ah, àwọn kan ti kú nínú àwọn sọ̀hábà tó ṣe pé táwọn náà kọjú sí kúrè bóò lọ́lọ́wọ́ bá ó ṣèrun tí wọ́n sí ṣé wọn ò nírun ni ọlọ́run sọ pé wà máa kana Allahu li yudi'a imanakum أطلق الله سبحانه وتعالى الإيمان على الصلاة في هذه الآية torípé ntí òun máa ń bí yànnà ní imani ọlọ́run ọba lo gbólò imani nínú àyà yìí ó fi ṣàlàyé tí ń jẹ́ irun torípé ntí òun máa ń bí ni kíni ẹ̀gbọ́lọ́dọ̀ àwọn àfa wọ́n ní tùlákùl juz alàlùkùl àtùlákùl bàt alàlùkùl bẹ́ẹ̀ náà sì fẹ́ jẹ́ nìyẹn èso ntí nǹkan kan fẹ́ so kẹ́ wá lù gẹ́gẹ́ bí nǹkan yẹn tẹ́lẹ̀ tí irun tí kí o bá bí má nì fún kò sóore níbi irun tí ń kí ọlọ́run ò ní san ọlọ́run ní ra wọn láre ládàánú tí wọ́n ti kí o ọlọ́run san wọn lẹ́sàn rẹ̀ àwa náà lẹ́ni ní mùsùlùmí náà gbogbo tó ti ṣe sẹ́yìn tó fa ìmọ̀ kan ṣe náà ó sì ní ládàá níwájú ọlọ́run báyìí ó ní ládàá rẹ̀ torí pé kíláàsì ló fi sí láwọn àsìkò yẹn ó rò pé ó jọ tọ́lọ́ọ̀ni ó padà wáyé ọ pé kì í sára ẹ̀sìn yi nwee ṣe kó wá tara rẹ̀ wá bọkàn jẹ́ débi kó wá wò wípé á ah, kó kó kù láyé ló kù òní kù láyé torí kò ti dé rí fi kan ní ẹ̀sìn rí ọlọ́run ọba <clears throat> kìí rán èèyàn lẹ́sàn-án kìí yàrá láre iṣẹ́ inna torí pé ọba ọba aláàánú ló jẹ́ ọba oníkẹ́ ló jẹ́ fáwọn ọmọ ẹ̀dá tọ́lọ́mọ bàjọba oníkẹni tí ó bàjọba aláàánú ni ìdájọ́ yẹn ò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n látara àánú ọlọ́run látara ìkẹ́ ọlọ́run nínú gbogbo àwọn tí wọ́n ti kú láwọn àsìkò wọn yẹn kọ́lọ́run tó ṣe òfin wípé ẹ máa wá kojú sí kébìlà àti mọ́kà ẹnu kọ́lọ́run sọ pé wọn ò ní ìrun ni wọn ò sì ní iṣẹ́ orí wọn ò ní ládàá orí kan tí wọ́n gbà wájú ọlọ́run lé lórí tàdé tí ó mú ọlọ́run tọ́lọ́run bá ṣe eléyìí kò sẹ́ni tí ó mú ṣùgbọ́n nínú àánú ọlọ́run fáwọn ẹ̀dá wọn lọ́hùn ní ra wọn láre tí ń jẹ́ ládàá bẹ̀. nínú àyà yìí bákan náà ààrẹ wípé nínú àwọn okọ̀ ọlọ́run ni àrọ̀wúfò wà àrọ̀wúf nínú àwọn okọ̀ ọlọ́run ìjẹ́lànà ọlọ́run kò sì túmọ̀ sí wípé ẹ̀dá kan náà ń bẹ tá a bá kọlifáì rẹ̀ pé òun náà ń sàánú káwáfì àánú ti ẹ̀wí tọ́lọ́run torípò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run náà kọlifáì rẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan náà wípé rọ̀úfù ni لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم dèdè ń tọ́lọ́ wọn bá fi kọlifá ara yẹn bí kó ń jẹ́ fún gbogbo mẹ̀ẹ́dá yẹn òun náà ni ọlọ́run bá fi kọlifá ànábì kó jẹ́ fún àwọn mọ̀mẹ́dá òdodo bilmu'minina ra'ufur rahim ànábì jẹ́ oníkẹ̀ àtàláàánú fún àwọn mọ̀mẹ́dá òdodo ọlọ́run wá ní òun bin nasi la ra'ufur rahim gbogbo ìran ẹ̀dá yẹn lòun jẹ́ oníkẹ̀ àtàláàánú fún ẹ ń jásí pé àánú àtìkẹ́ tí ń bẹ lọ́dọ̀ ànábì ó yàtọ̀ sí ètí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó wọn ò jọra wọn ọmọ ẹ̀dá yẹn a máa jẹ́ abdulrauf ó bófin mu ọmọ ẹ̀dá yẹn a máa jẹ́ abdulrahim ó bófin mu ọmọ ẹ̀dá yẹn lè jẹ́ rauf kó má ṣe abdu kó sáà ti má ṣe alifu alamu bẹ̀rẹ̀ rẹ̀ kó jẹ́ rauf àmọ́ kò lè máa jẹ́ raufu ó ti yé bẹ́yẹn <laughs> mo bá ní raufu nígbà tó fẹ́ fi wọ́ ọmọ rì sẹ́yìn fa rọ̀úf tó ọmọ ìdáyà sì máa jẹ́ rọ̀hìn lẹ́ẹ̀mẹ́fà àlùfọ̀ láàmùsí tó kò ní máa jẹ́ ràìmí kò sì ní máa jẹ́ rémọ̀ hmm, gbogbo tẹ́ ẹ̀ bá ń pè ní <laughs> kò ní máa jẹ́ bẹ́ẹ̀ torí pé àwọn okọ̀ yìí okọ̀ yìí dáa wọ́n ti dáa tayọ ká máa wá ń pè wọ́n nípe bákan lọ nàgbé tí àìmọ̀kan bá ń bẹ lọ́dọ̀ èèyàn gbà mí nítorí yòókù fi wá orí wájú ọlọ́run tó fi máa wá bínú ni ọlọ́dà kan wọ́n sàyẹ̀ lu ìkẹ́ rẹ wọ́n sàyẹ̀ lu pẹ̀lú wa wọ́n sàyẹ̀ lu àánú rẹ wọ́n sàyẹ̀ lu pẹ̀lú wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.